bisimilah alihamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ lè tọ́ pọ̀ dáadáa fún anabi wa Muhammad ìkẹ́ yìí Ọlọ́run má jẹ́ òpin sórí anabi yìí o bó ṣe ń kẹ́ anabi àwọn ará ilé anabi Ọlọ́run bá ní kẹ́ wàá kẹ́ ẹnìkọ̀ọ̀kan wa náà níkẹ́ ọlá ìfọkànbalẹ̀ Ọlọ́run fi sínú ọ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa àgbéga lẹ́nu iṣẹ́ ọlọ́nṣe fẹ́nìkọ̀ọ̀kan wa làwa lọ́wọ́ ọ̀tá amániṣeni afàìmániṣeni aṣenitánbánidárò elétekéte elérokèrò ẹni táyì sọ ti ń sọ ni ọlọ́wọ́n bá wò bí alékè gbogbo ẹ̀dá pátá níjókòó tòní lágbára ọlọ́wọ́n bá ìtẹ̀síwájú òní yóò máa jẹ́ lórí ìdánilẹ́kọ̀ọ́ alákọ̀ọ́kọ́ èyí tó lọ níbi ìjókòó èyí tó Si ibẹ̀ láti ń ṣe àlàyé fúnra wa nípa àyà inú suratul ahzab quran thirty three verse fifty six tọ́lọ́wọ́n bá tó ti fún wa nírò nípa pé wọn ọlọ́wọ́n bá tàn án la òun ṣe àṣàlátò fún anabi muhammad àtàwọn màláìka náà a ti ṣe àlàyé ń bẹ̀ pé kì í ṣe pọ́lọ́wọ́n bá yóò jókòó àwọn màláìka náà wọ́n wà á jókòó wọ́n jọ máa ṣe àṣàlátò fún anabi muhammad sallallahu alayhi wa sallam ẹgẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ aláìlágbòye ẹ̀dá gẹ́gẹ́ bí wọ́n ṣe pinnu bí wọ́n ṣe lérò tí wọ́n sì máa ń ṣe àsálàtù ọlọ́run bá ní wípé ẹ máa ń sọ nípa ànábì níre níre ẹ máa ń yin ànábì létí àwọn màláíkà àwọn màláíkà náà àwọn náà máa wá ṣe àdúrà fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pàtàkì sí àsálàtù fànàbì àti gbọ́ níjókòó tòní lágbára ọlọ́run bá a máa wá sọ nípa oore àtàǹfààní èyí tí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa lópin ìgbà taba ń ṣe àsálàtù fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam. ibi tá a parí ọ̀rọ̀ sí níjẹ̀ ló ní pé ó dáa pọ̀ ká pọ̀ ní àsálàtù fún anabi ní pàtàkì jùlọ lóòjọ́ jimá ìjókòó tòní àtúmọ̀ àdìfì kan wá lórí pàtàkì ìmá ṣe àsálàtù fún anabi wa ìyẹn ní ọjọ́ jimá nínú hadith náà ètí abdullah etí Aus ọmọ Aus etí ó gbà wá ó ní òjíṣẹ́ Ọlọ́hun Ọba sallallahu alayhi wa sallam sọ pé inna min afdali ayyamikum inda Allah yawmal jumu'ah fihi khuliqa Adam wa fihi qubida wa fihi sa'aqa wa akthiru alayya mina salati fihi fa inna salatakum ma'rudatun alayya wa inna Allah harrama ala al anta akula ajisadal anbiya kí ni tuma hadithi yìí aus ọmọ aus ó ní òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam sọ pé inna min afdali ayyamikum dájúdájú nínú àwọn ọjọ́ ètò pàtàkì jùlọ ètò lóore tọ́lọ́lá jùlọ nínú àwọn ọjọ́ tí ń bẹ nínú sẹ̀mí yín lọ́dọ̀ ọlọ́run ètò lóore jùlọ lọ́dọ̀ ọlọ́run nínú àwọn ọjọ́ tí ń bẹ nínú ọ̀sẹ̀ òní yawmal jumu'a ńlọ́jọ́ jimá ńlọ́jẹ́ kí ni pàtàkì rẹ̀ fíyà khuliqa Adam ẹ̀dá àkọ́kọ́ anabi ọlọ́run ọba àkọ́kọ́ tí ṣe anabi Adam abulibashari ọjọ́ jimá lọ́lọ́run ọba subhanahu wa ta'ala ńlọ́dà bàbá ńlá wa àgbà tí ṣe anabi Adam aleyhi salatu wa salam yàtọ̀ sílẹ̀ yẹn ìgbà tí wọ́n mú wa àlùjáná onídẹ̀ra ọjọ́ jimá náà ló tún já sí ìgbà tí anabi Adam tí ó jáde láyé wọ́fíì kọ́mìdọ̀ ọjọ́ jimá náà lọ́wọ́n bá gbẹ̀mí rẹ̀ bákan náà ayé ò ní í parẹ́ àfi pé ọjọ́ jimá òun náà ni yóò wáyé tó bá wá rí bẹ́ẹ̀ wà á fẹ́ràn aláyà mí náà sọ̀láàtì fi ẹ pọ̀ lẹ́yìn tí ó máa ṣe àsàlátù fún mi ìyẹn lóòjọ́ jimá fàyín náà sọ̀láàtà kò máa rú dọ̀tún àláyà torí pé àwọn àsàlátù yìí tẹ̀ ń bá ń ṣe wọ́n máa kó hàn mí wọ́n máa fi hàn mí bí ẹni bí ìgbà pẹ́ nìkan á fẹ́ béèrè wípé àà ibo ti kú ìrì òjíṣẹ́ ọlọ́run bó ni ó sì wá rọrùn báwọn ìdáhùn wa ni pé wa inna Allah harrama alal ardi an ta'kula jisadal anbiya torí pé dájúdájú ọlọ́run ọba ó ṣe léèwọ̀ fúnlẹ̀ èèwọ̀ ni ọ̀hún ló jẹ́ fúnlẹ̀ kò gbọ́dọ̀ jẹ ẹran ara àwọn ànábì ọlọ́run alayhi salatu wa salam tó bá wá rí bẹ́ẹ̀ àwọn ẹ̀san rabandẹ́wò àwọn oore àtàǹfààní wo ńlá lè bá pàdé ní gbogbo ìgbàkígbà tába ti ń ṣe àsálàtù fún anabiwa Muhammad sallallahu alayhi wa sallam bákan náà tá a bá kọ́ ọ tá a láà ṣe àsálàtù fún anabiwa Muhammad sallallahu alayhi wa sallam àwọn aburú wo ńlọ ṣeéṣe kó tibẹ̀ jẹjáde eléyìí ni ti a máa gbọ́ báyìí ìkíní bẹ̀ ni pé inna salata alayhi sábàbọn lè ṣàfàhàtìhì yawmal qiyamah gbogbo ẹ̀dá tó bá mẹ́nu lílile tí ò dákẹ́ tó pọ̀ ní àsàlátù fún wa Muhammad sallallahu alayhi wa sallam àsàlátù tí ń ṣeun ìní ó jẹ́ okùnfà ìlẹ́tọ̀ọ́sí kánàbí ò ṣe pẹ̀wò nítọ̀hún tó bá dijọ́ gbẹ̀ǹdẹ̀ àlùkìyàmà ọlọ́run sẹ́ni kọ̀ọ̀kan wà ó níkan náà àwọn tó ṣe pé ànábì ò ṣe pẹ̀ wọn tó bá dijọ́ bó lélẹ̀ yìí ṣe jẹ́ Abu Darda radiyallahu anhu ó sọ pé qala rasulullah sallallahu alayhi wa sallam man salla alayya hina yusbihu ashran wa hina yumshi wa hina yumsi ashran adrakati shafa'ati yawm al-qiyamah ẹni yòówù tó bá tiraka tiraka tó ń ṣe àsàlátù fẹ́mi ànábì nígbà tílẹ̀ mọ́ lójúmọ́ lọ́wọ́ àárọ̀ ó ṣe àsálátù mẹ́wàá wàhíìnà yomsi ìgbà tí ilẹ̀ tún rọ̀ tó di lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ láṣálẹ́ ó tún ṣe àsálátù mẹ́wàá fún ànábì irú onítọ̀hún àdàrọ̀kátì òṣèfà àti yawmal qiyamah ìṣípẹ́ mi ànábì yóò lé onítọ̀ǹba tó bá dé ọ̀gbìn àlùkìyàmà àwọn ìṣèpẹ́ tánàbí ó ṣìpẹ́ lọ́jọ́ ọ̀gbìn àlùkìyàmà ọ̀pẹ̀ka báwọn àfa bí wọ́n ṣe sọ kìí ṣe ìjókòó eléyìí làbá wa lónìí ṣùgbọ́n nítafẹ́fà ò ní wípé máa ṣe àṣàlátù fànàbí kó o lè bá a lẹ́tọ̀ọ́ sí ìsìpẹ́ rẹ̀ kó o lè bá a jẹ́ kan nínú àwọn tànàbí òṣìpẹ́ tó bá dijọ́ gbìndé àlùkìyàmù. lára àwọn àǹfààní èyí tí ó ti bí máa ṣe àṣàlátù fànàbí wa jẹ tí ó ti bẹ̀ jẹ jáde annaha sábàbọ̀n limakfirati dhunubi wa takfiri lakhatọ́ya ìmáa ṣe àṣàlátù fún ànábì wa Muhammad okùnfà gbòógì okùnfà pàtàkì ńlọ́jẹ́ kọ́lọ́mù bó lè bá forí ẹ̀ṣẹ̀ jìn ẹ̀dá wa takfiril khatoya bákan náà ó jẹ́ okùnfà ìhádànù ẹ̀ṣẹ̀ fẹ̀ǹtì bá ń ṣe é yẹn ni pé pọ̀ lásàlátù fún ànábì wa Muhammad látàrí wípé kò sí bẹ́ẹ̀ dáwó ṣe rìn torí ò ṣe ní mì nínú ọ̀rọ̀ Yorùbá wọ́n ní màárìn màárìn kò sí bẹ́ẹ̀ dáwó ṣe màárìn torí ò ṣe ní mì yẹn ni pé kò sí bẹ́ẹ̀ dá ó ṣe ṣe tí ò ní ní àwọn ẹ̀ṣẹ̀ kan àbómi lè tẹ̀dá ti ń dá so látàrí bẹ́ẹ̀ abùkátà sí ntọ́nàwọ́n bó fi fọ̀ wá mọ́ tí ó fi ṣe àdánù ẹ̀ṣẹ̀ fún wa tọ́nàwọ́n bá tí ó fi foríjì wá ìkànnà àwọn ọ̀nà èyí tá lè tọ̀ tá a fi rí àforíjì gbà lọ́dọ̀ ọlọ́wọ́n bá tí ìhàdánù ẹ̀ṣẹ̀ tí ó fi jẹ́ tiwa oníkápọ̀ ní àsàlátù fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith etí Abu Huraira tí ó gbà wá olójúṣe ọlọ́run ọba sallallahu alayhi wa sallam sọ pé ma min rajulin yusalli alayya mi'ata marra illa ghufira lahu kò sí ẹni ọ̀hún ọkùnrin ni obìnrin ọmọdé àbí alàgbà tí ó ṣe àsàlátù fún mi lójúmọ́ nígbà ọgọ́rùn-ún kò ní í ṣe bẹ́ẹ̀ o àfikọ́lọ́wọ́n bá tàn án la kó ṣe àforíjì ẹ̀ṣẹ̀ fún onítọ̀hún yàtọ̀ sílẹ̀ yẹn wakọ̀dé sábàtà nàrọ́jùlan ja'ila nabiyyi sallallahu alayhi wa sallam nínú hadith àkọsílẹ̀ fi yé ni pé arákùnrin kan ó wá bá ànábì fakọ́l ó wá ń sọ fún ànábì pé ya rasulallah eré òjíṣẹ́ ọlọ́run inni usalli minal layl afa aj'alu laka thulutha salati eré òjíṣẹ́ ọlọ́run ọba màmá jí lóru níbàámu sí ìṣèwá lójú ọ̀yìn tó ṣèwá lójú ọ̀yìn láti máa ṣe bẹ́ẹ̀ fẹ́ni tó bá fẹ́ wọ àlùjáná onídàrá tí ó sì wà láàyè tó ga pẹ̀lú èmi náà máa jí lóru tí wọ́n ó ṣe náfìlà léè tí ó pọ̀ àfàájì àlùlákà sọlọ́tà sọ̀láàtì òru mi yìí tí màá fi ṣe náfìlà ṣé mo lè dá mẹ́ta ìdá kan nù rẹ̀ kí n fi ṣe àsàlátù fún rí anabi sallallahu alaihi wasallam wa sọ fún pé máa ṣe é ta tó bá wù ọ́ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ó bẹ̀sán rẹ̀ pàdé níwájú ọlọ́run kọ́ọ̀lù arákùnrin yẹn bá tó sọ pé ọ̀dà ilé òjìṣẹ́ ọlọ́run bá ṣàtọ̀rọ̀ sọ̀lá àti ìdajì àsìkò tí màá fi yan náfìlà lóru tí màá fi ṣe àsàlátù fún òjìṣẹ́ ńlá Muhammad ńkọ́ ànábì tó sọ fún pé máa ṣe é ta tó bá tún wọ̀ láti ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀san rí ó tún fi pọ̀ ni kọ́ọ̀lù arákùnrin wa sọ pé tọ̀ àfàájì alùsọ̀lá àti kùlàhá láka ilé òjìṣẹ́ ọlọ́run bá tí n bá fi gbogbo òru lẹ̀ ńkọ́ tẹ́ pé mo fi ń ṣe àṣàlátù fún rẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam anabi wa dá lóhùn pé idan yagfirullahu laka dambaka kullahu tó bá lè ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ pátápátá ọlọ́run bá yóò forí rẹ̀ yóò fi jì ọ́ Allahu akbar látàrí pé kíni látàrí pé èèyàn ṣe àṣàlátù fún anabi wa Muhammad gbogbo ẹ̀ṣẹ̀ pátá ọlọ́run bá ó sì forí rẹ̀ yóò fi jì yàn kọ́ wá tú ọ́lẹ̀ o pé kọ́ máa wá dá ẹ̀ṣẹ̀ o pé à mo ti gbọ́ wàásì kan lórí nẹ́ẹ̀tì lónìí wọ́n ti yàn bá ti lè ń ṣe àsàlátù fún ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ sẹ́sẹ́ lè wù kọ́ pọ̀ tó ọlọ́run bó fúri ẹ̀ jìyàn gbọ́ yé dáadáa o wa yakfiru ma duna dhalika liman yasha o lọ́lọ́run bá wí o ọlọ́run gbogbo ẹ̀dá pátá ó lè ṣẹ̀ kóun ó foríjìn kóun má bínú sí àfẹ́ntọ́ba dẹ́bọ̀ nìkan ló ń wọ̀ ní foríjìn ṣùgbọ́n tó bá dáhùn ẹ̀ṣẹ̀ míì tí ò tó ẹbọ tí ò lẹ́bọ nínú ọlọ́run àmọ́ foríjì ẹ̀ń tó bá wù òun ọlọ́run ẹ̀ ń bá wù ní o ẹ̀yin méjì lè dẹ́ṣẹ̀ ọlọ́run foríjì ẹnìkan kó má foríjì ẹnìkejì yà á kíyèsára eléyìí ò tú ọ sílẹ̀ wípé kó wàá dá ẹ̀ṣẹ̀ yàtọ̀ sílẹ̀ yẹn ni wípé anáhà sábàbọ̀n lìtẹ̀fúrẹ́jì lè hò mọ́mì wàlùmọ̀ sọ yìí bi ìmáṣe àsálàtúfà níbi wà Muhammad okùnfà tọ́nàmọba tí ó fi túlẹ̀ tí ó fi rí ìdáǹdè kó ń bi ìbànújẹ́ kó ń bi àwọn àdánwò àjálù oríṣiríṣi ètí bá ń dé bá ìdá. kí lè rí lórí eléyìí yàtọ̀ sílẹ̀ yẹn ni pé sábàbù ní lẹ́sítẹ́jáàbà ti dùn án ó tún jẹ́ okùnfà tọ́nàmọba fi máa ń jẹ́ pé ẹ̀dá kí wọ́n á lè rí lórí eléyìí òjíṣẹ́ aláwọ̀ bá sallallahu alaihi wasallam ó ń sọ̀rọ̀ nínú hadith ètí Anas ọmọ Malik ètí ọgbà wá olùjíṣẹ́ náà bá sọ pé kullu du'ain mahjubun gbogbo àdúrà tẹ́dà bá ń ṣe pátápátá ọlọ́run bò ní tẹ́wọ́ gbà gàgọ́ máa wà láàrin rẹ̀ àtọ́lọ́run ọlọ́run bò ní gba àdúrà wọn hatta yusalla ala nabiyyi sallallahu alayhi wa sallam títí téèyàn ó fi fún anabiwa Muhammad sallallahu alayhi wa sallam yẹn pé tó bá fẹ́ ṣe àdúrà ó lẹ́kọ̀ọ́ ó láwọn àwọn ó láwọn ìlànà àátẹ̀lé bí ẹ̀dá bá fẹ́ ṣe àdúrà tó fi sílẹ̀ kọ́ jẹ́ àtẹ̀wọ́gbà àkọ́kọ́ ń tọ́wọ́ kọ́ ṣe ni wípé ẹlẹ́ṣẹ̀ ni wá kọ́kọ́ gbìyànjú kó tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run túbá jáwọ́ kó mi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ èyí tó ń dá níkọ̀kọ̀ èyí tó ń dá ní gbangba jáwọ́ kó ń bẹ̀ náà nígbà ọba jáwọ́ kó ń bẹ̀ tán ń tọ́wọ́ àṣẹlẹ̀ ni pé wá yin ọlọ́run àwọn ọkọ̀ tó dáa tó dáa tó dùn mọ̀rìnmọ̀rìn àwọn ìròyìn èyí tó ní kìmí èyí tó lọ́wọ́ bá tàn án láti máa jẹ́ ṣe sáré kó o fi gbé lọ́wọ́ bá taari ẹ̀ síwájú náà nínú àwọn àdúrà tó lè ṣe láforíjì òní kò sayyidul istighfar kó o sọ pé allahumma anta rabbi la ilaha illa ant khalaqtani wa ana abiduka wa ana ala ahdika wa wa'dika mastata'tu a'udhu bika min sharri ma sana'tu abu'u laka bi ni'matika alayya wa abu'u bi dhanbi faghfir li fa innahu la yaghfiru dhunuba illa ant kọ́kọ́ ṣe lẹ́yìn síwájú ọ̀gá gbogbo gbólóhùn ìta fi máa ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ńlọ ti wíwọ̀n lẹ́yìn náà wàá yin Ọlọ́run wàá àwọn ismul tóbi àwọn ọkọ̀ pàtàkì tó ṣe pé a kì í fi bẹ àfikún náà bá kọ́ gbọ́ èyí é fi kí ọlọ́run àfikọ́lọ́ ọba kó ṣe tíyàn bá ń fẹ́ kó ṣe fẹ́ dà wá wí. lára àwọn gbólóhùn tó lè wí òní gbólóhùn pé Allahumma inni as'aluka bi anni ashhadu annaka anta Allah al-ahadu samadu alladhi lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad an tagfira li dhunubi innaka antal rahim gbígbólóhùn yẹn wíṣíwájú. ètò wàá fi kẹta rẹ̀ ó ní kó ṣe àsàlátù fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam látàrí pé anabi rí arákùnrin kan tí ń ṣe àdúrà ìgbà tí ó ṣàdúrà rẹ̀ ó kàn bẹnu àdúrà ní tààrà ọlọ́run ṣe báyìí fún mi ọlọ́run ṣe gbá fún mi ọlọ́run ṣàwó fún mi ọlọ́run ṣe báyìí fún mi anabi ni amma hada faqad ajala ṣé arákùnrin tí ń ṣàdúrà yìí ó ti kánjú bí yẹn báyìí ṣe kánjú ń bi àdúrà kì í jẹ́ kádùn ẹ̀dá kì í jẹ́ ọgbà ah, bó o ló ṣe kánjú eré òjíṣẹ́ ọlọ́run ba anabi wa ń ṣe àlàyé fáwọn sàbẹ́ pé kò yin ọlọ́run bẹ́ẹ̀ ni kò sì ṣe àsálàtù fún èmi Muhammad tó bá ṣe mẹ́tẹ̀ẹ̀ta tán kó o tó bẹ̀rẹ̀ àdúrà rẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn oore lọ́nbẹ tó ṣe pé ẹnu rẹ lè má kà á ntọ́wà ọkọ̀ wí síwájú ni pé Rabbana atina fid hasana wa fil akhirati hasana táwọn wákìnà adhaban nar tó bá ti lè wí gbólóhùn kó o tán onígbólóhùn lọ́jẹ́ gbogbo ntó ronú sí ládùá yìí tó ronú sí gbogbo ẹ̀ ló ti wà nù rẹ̀ lẹ́yìn náà owó tó bá ń fẹ́ lóore wàá máa tọrọ rẹ̀ lọ. níta fẹ́ fàjáde láàrin ni wípé ìmáa ṣe àsálàtò fún ànábì Muhammad sábàbọ̀n lìstìjáàbàtì dọ́à okùnfà tí ìgbàdúà ti fi máa ń ṣẹlẹ̀ ṣẹ̀dá ńlọ́jẹ́. bákan náà okùnfà lọ́jẹ́ lìtẹ̀fìrìjì lìhùmọ́ọ̀mù tẹ́dà ti fi máa ń rí ìdáǹdè ìtúsílẹ̀ kùnbí ìdè aráyé ọlọ́run ò má jẹ́ mú adé o ẹni tí ìrọ̀lọ́wọ̀n bá ọba tiẹ̀ dè kọ́sẹ́ni tó lè dè mọ́lẹ̀ wàá má fi ìdè wa sọ̀wọ́ ẹnì kankan mọ́dé àmàlẹ́ ọlọ́wọ̀n bá subhanahu wa ta'ala àláfíà wa jẹ́ kọ́ máa jẹ́ ọ̀tún lójoojúmọ́ nínú tíra tá a jọ kà nígbà tá a wà ń lé kéw àwọn tíra kéékèèké yẹn nínú fawákìó sákìtà bàbá ń sọ níbẹ̀ wípé ìdáṣí tàfi tọ́fẹ́ kọ́ lọ́wọ́ bá kó ṣe ogbon tó ń fẹ́ lórí kó ṣe fún ọ pọ̀lẹ́ni tí ó máa ń ṣe àṣàlátù fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam wàyí ń sọ lẹ́yìn ta tó o bá kírun fọlọ́wọ́ bá tán tárìjọ́lẹ̀ àjọrò fìyà tó ń ṣàgbìnlẹ̀ kọ́ lọ́wọ́ bá kó san án lẹ́sàn tó tóbi níbi ìrún tó kí fakathir bi salati ala muhammad pọ̀ lásàlátù fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìtàfẹ́fà láàrin ni wípé ìmọ̀ ṣe àṣàlátù fún ànábì Muhammad okùnfà oríire ayérayé okùnfà oríire tayé àìtọ́jọ́ ọ̀gbìn àlùkìyàmà ńlọ́jẹ́ ẹ má jẹ́ àkúrò ẹnu ẹ má ẹnu wa kọ́gbẹ́ kùnbí àṣàlátù fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam. yàtọ̀ sílẹ̀ yẹn ni wípé gbogbo òjókòó tẹ́dà bá ti jókòó tónítọ̀hún tí ò ṣe àṣàlátù fún ànábì Muhammad ti jókòó níbẹ̀ irú ìjókòó báwọn ìbálẹ́jọ́ ọbú ni ó jẹ́ fún un níwájú ọlọ́run tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ ó sàṣàlátù ó tún ṣe àdìkèrè ọ̀ràn tí ọlọ́run bá tó fi dìde ṣùgbọ́n ìṣe àṣàlátù fún ànábì Muhammad tó sálẹ̀mù sọ̀hìbàhà yóò la onítọ̀hún kó n bí kọ́ pàdánù ààyè tó ti jókòó kó má bàa jẹ́ ìbálẹ́jọ́ ọ̀bù fún un. Abu Huraira ọlọ́mùbá ni yọnu sí olójúṣe ọlọ́mùbá sọ pé ayyuma qawmin jalasu fa atalu al-julus thumma tafarraqu qabla an yadhkuru Allah ta'ala wàyùsọ̀lù alánàbíyì ìlà káànìtà àléhìm tààrọ̀ mìnàlọ́ ìnṣà àdábàhùn wà ìnṣà gọ́fàràláhùn dalilun alakotora tẹ̀tẹ̀rẹ̀kì àdàlà àmàlì. hadithi yìí etí àbúrò rà tí ó gbà wá òjíṣẹ́ náà bá sọ pé àwọn èèyàn kan wọn ò ní jókòó níbùjókòó kan kí wọ́n wá pẹ́ lórí ìjókòó kí wọ́n tún wá túká níbi tí wọ́n ti jókòó ọ̀hún síwájú kọ́bìlà yẹ́ dùkúrò lọ síwájú ká tó rántí ọlọ́run bàtà á la wọn ò rántí ọlọ́run tí wọn fi dìde wọn ò ṣe àdúrà kàfàràtù àdúrà tá a fi máa ń tọrọ kọ́lọ́run bá kó forí ẹ̀ṣẹ̀ jìn wá látàrí àwọn àsìwí àsìsọ ìta àti wí níbi tá a ti jókòó àdúrà náà wọn ò ṣe ìyẹn subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wọn ò wí bẹ́ẹ̀ ni wọn ò tún ṣe àsàlátù fún ànábì Muhammad tí wọn fi tàtà pínṣẹ̀ tí wọn fi túká àwọn ẹ̀dá kan ò ní ṣe báwọn àfi kí ibùjókòó wọn kó jẹ́ ìbálẹ́jọ́ bú fún wọn tó bá jẹ́ gbin dàrúkì àmọ́ tó bá wù ọlọ́wọ́n ọba ẹ̀ńṣà àdábà wọn ọlọ́run lè bá wọn wílé ó lè fìyà jẹ wọn tó bá jẹ́ gbin dàrúkì àmọ́ nítorí rẹ̀ wà ẹ̀ńṣà àgọ́fàrọ̀ làwọn tó sì wù ọlọ́run lè forí ẹ̀ṣẹ̀ rẹ̀ ó lè forí ẹ̀ṣẹ̀ wọn kó fi jì wọ́n níta afẹ́fà onímọ̀ ni pé àìsí àsàlátù fánàbí tíyàn fi tàtà pínṣẹ̀ níjòkó tíyàn bá wà á ọmọ léwu púpọ̀ ọ̀rọ̀ ni a ti ń gbọ́ látàárọ̀ yìí nípa pàtàkì ìmọ̀sí àsàlátù fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àní gbogbo rẹ̀ tó ń bá ń wá lọ́dọ̀ náà bá ìmọ̀sí àsàlátù fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam fi ṣe àtẹ̀gùn lọ síbi òòrè tó ń bá ń wá yẹn bá lókun bíi tó gbà máa ṣe ìrántí ọlọ́run kó sì máa ṣe fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam pọ̀ lẹ́yìn tí ó máa ṣe fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àti ọba ti gbọ́ tí wọ́n bá ti dákọ̀ ànábì sallallahu alaihi wasallam gbìyànjú kó o ṣe àsàlátù fún un kọ́ mọ́ bàa jẹ́ ọ̀kan nínú àwọn mẹ́ta ètí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó sọ nípa àwọn wípé al-bakhilu man dhukirtu indahu falam yusalli alayya ẹni tó yà wọn jùlọ láyé ńlẹ́ni tó ṣe pé wọ́n dákọ̀ mi létí rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà kò ṣe àsàlátù fún èmi Muhammad sallallahu alaihi wasallam tó bá rí bẹ́ẹ̀ ẹjẹ́ àpọ̀ ní àsàlátù fanabi nínú hadith mi wọ́n ní jísẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam anabi gorí mímbàrí lọ lẹ́yìn náà ó sọ̀kalẹ̀ ó yìí ṣe àmì lẹ́ẹ̀mẹ́ta àwọn sàbí wa bí léèrè wípé èé ṣe tó fi ṣe àmì eré òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam anabi wa ń dáhùn lóhùn pé àtàní jìbìrìl mọ́lákù jìbìrìl ńlọ wá bá mi fakọ́ọ̀l ó wá ń sọ fún mi pé rọ́gìmà àǹfà rọ́jùlín rọgìmà ànfì rọjòlín dùkìrìtà ìndàhù fọlọmù sọlẹ àlẹyé kọl àmín fọkùntù àmín pé ìyẹpẹrẹ kọ́mà jẹ́ ti ẹni tó ṣe wípé wọ́n dá kọ́ rẹ létí rẹ̀ kò sì ṣe àṣàlátù fún ìrẹ̀ Muhammad sàmísì ànábì ló ń ṣe àmì. malako Jibril ó ti sọ pé ìyẹpẹrẹ sí ọ ẹ̀dá tó ṣe wípé àwọn òbí rẹ̀ méjèèjì àbí nínú wọn ó dàgbà sí lọ́wọ́ tonti bẹ́ẹ̀ náà kọ̀ wá tara wọn ṣiṣẹ́ olóore tí ó fi soríire tí ó fi dọ̀mọ àlùjánnà a ìyẹpẹrẹ kọ́ máa jẹ́ tó nítọ̀hún sọpẹ́sẹ́ àmì ànábì tó sàmì ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ni wípé sí ọ̀hún tí Ramadan tó bá láyé tí ọ̀wá ríṣẹ́ ríṣẹ́ tí wọ́n fi forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn tí ó fi jẹ́ kan nínú ọmọ àlùjánnà abiláwọn bá subhanahu wa ta'ala kó bá ní ní asàlátù ní ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìdápadà orí asàlátù náà kọ́lọ́n bá kó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa ọgbọ́n tá à ń wá wa látàrí ìmọ̀ọ́sí àsálàtù fún àníbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam títí ìjókòó mi tí a ti pàdé tá a máa sọ nípa pàtàkì al-amnu ìfọ̀kànbalẹ̀ lẹ́nu lẹ́ nínú iṣẹ́ láàrin ìlú báwo ni ló ṣe pàtàkì tó àwùjọ tí ò bá sí ìfọ̀kànbalẹ̀ ń bẹ báwo nírú àwùjọ náà báwo ni ṣe máa ń rí